ìyànú ẹ̀sìn mo ń fi àsìkò yìí rọra létí wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán ìrìn létí ìbẹ̀rù wa ta'ala Allah subhanahu wa ta'ala kọ́ aláṣẹ ká bẹ̀rù ẹ̀ láì mọ ìyọ̀nà nínú alukur'an kọ́dà torí ìbẹ̀rù iná o náà ló fi sọ̀ǹtàǹsì lọ́wọ́ ìdí ẹ̀sìn fún wa tó jẹ́ ààwẹ̀ tá ń gbà fún ó ní ká páyọ̀ Allah subhanahu wa ta'ala náà ni nítorí pé ẹ̀kọ́ tá a kọ̀ ń bẹ́ẹ̀ àti àwọn mẹ́sì ọlọ́run ọba tó ń kálukú ọmọ sára ń bẹ̀ bẹ́ẹ̀ náà lọ́fẹ́ ká máa lò nígbà tí ọba sí Ramadan mà ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam tí alọ́sọ̀tara rán sí wa yìí n tí ń pè ní ìbàdí àfún wa ọmọ ṣàlàyé rẹ̀ pọ̀ o ní àlàyé tó jẹ́ wípé kò sí ìrújú níbẹ̀ oní àlàáfíà ń sọ wípé àwẹ̀ مكلف قادر مقيم وخال من المواني àwẹ̀ ọmọ jẹ́rẹ̀rẹ̀ fún mùsùlùmí àti sàlàyé lè irú mùsùlùmí bóò ni mùsùlùmí náà bákan náà mọ̀kálà àsàlàyé rẹ̀ ní ìjẹjọ́ ibi tí adé onáà ni kọ́dìr ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí agbára kó lè gbà àwẹ̀ yìí ó wà fún un a sì di oyé wa wípé ìntí máa ń jẹ́ ìdàkejì kúdúrọ̀ nínú ìdè lọ́wọ́ òní ajizu ìntí máa ń jẹ́ ìdàkejì kúwà òní dọ́àfù fúra lọ́sọ̀tọ́ lọ́ba ní sàlàyé lé nínú alukur'an allahu alladhi khalaqakum min dọ́àfin thumma ja'ala min ba'di dọ́àfin quwwatan nígbà tó débi ti kúdúrọ̀ ó ní wa ma kana allahu liyu'jizahu min shay'in fi samawati wa fil ìjẹ́wálé yàn kagara ń bẹ̀ ìdàkejì yóò máa jẹ́ kúdúrọ̀ èèyàn lágbára e, e, e, èèyàn lè ṣe tí ó sì rọ̀ lọ́rùn ìjẹ́ bá ti pè ní dọ́àfù èèyàn lẹ láti lè ṣe ìjẹ́ ọ̀jẹ̀rà kejì ẹ̀ ó ní ìlágbára láti ṣe abẹ́ẹ̀bẹ́ òun láti wá bọ́ sí orí ọ̀rọ̀ ẹni tó bá jẹ́ almarid walmusafir allah subhanahu wa ta'ala àkọ́kọ́ ajima alilm anna annahu yajuzu للمسافر walmarid الفطر في nahari رمضان، kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn àfa lórí wípé ẹ ń bá jẹ́ arìnrìn àjò àtẹnitọ́ jẹ́ aláàárẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti máa jọ̀sán nígbà ramadan ṣùgbọ́n wọ́n san àwẹ̀ padà ni kò sí ẹnìkan nínú àwọn àfa tó sì yapa ẹnu lórí eléyìí wàláàkìn ìsọ́mọ̀lì musafir àwùsọ́mọ̀lì marid hal sọ́hà sọ́ọ̀mùhù ṣé bí alásọ̀tara ló sọ pé òun ti yọ̀ǹda fún ẹ kí wọ́n má gbààwẹ̀ tí ní lásìkò ààwẹ̀ kí wọ́n san padà ṣùgbọ́n tí aláàárẹ̀ bá lọ rè gbààwẹ̀ àní àjò bá lọ rè gbààwẹ̀ kí wá nírú ìdájọ́ ààwẹ̀ yẹn ibi tí àwọn àfáà ti wá fìmọ̀ hara wọn nù. zahaba al wa ba'du al-qiyas àwọn zahiriyya àwọn tó jẹ́ wípé àwọn táwọn pé zahiriyya náà ni ojú nasu pé alásọ̀tara ń sọ̀rọ̀ kalẹ̀ báyìí o àti sàm sọ̀rọ̀ kalẹ̀ báyìí o ẹ má yiri ẹ o ojú bí wọn ṣe gbé wá náà ní ká kí ni o ká ṣe gbà ká má máa pa nǹkan kankan yé nínú ọ̀rọ̀ hmm, ojú ọ̀rọ̀ la nídìí àti sàm sọ fún wa wípé ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ lọ́ọ́ rè tọ̀ síbi omi tọ́ dára ẹgún kọ́tọ̀ ọ̀bẹ báyìí kó tó wá tọ̀ ọ̀bẹ tán kó tó padà wá sọ wípé òun ọ̀nà rè máa tún fi omi yẹn ṣe ìmara so àdúgbò sàm bó fún wa nù téèyàn bá lọ tọ̀ bí omi òun ni nǹkan tí ànábì léèyàn gbọdọ̀ dánwò so téèyàn bá lọ tọ̀ nú pò tó ṣẹ̀ lọ dà bí omi ìdáná bí ìwí kò ṣe báwọn torí pé kò tọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ bá ṣàrọ̀ báwọn ṣe túnu bí tí násù tí bí bọ́rọ̀ ṣe wá gẹ́lẹ́ àti marú ìranrú àwọn àlàmárì wọn àwọn nǹkan mí ń bẹ torí bí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá pọ̀ tí ó rí bẹ́ẹ̀ àwọn ògùn ìríyà tí aláàárẹ̀ bẹ́ẹ̀ tàbí ẹni tí kò ní í gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé dásà ń sọ nínú àrùkánù wípé fa'iddatun min faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra àwọn se ìdà yẹn wọ́n ṣe mubtada tí kọ́bọ̀rọ̀ ọmọ jẹ́ mahdhuf kí n túmọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn ni wípé ajẹ́pẹ́ ń bá ti jálà rẹ̀ tàbẹ́ ń bá ti ń sẹ́rìn àjò nínú yín fa'iddatun min ayyamin ukhra àwẹ̀ tiẹ̀ dandan rẹ̀ mo ti bá gbèsè yín àwẹ̀ kọ́ máa gbá padà lẹ́yìn àwẹ̀ kọ́ gbọ́dọ̀ dáhùn kẹwọ̀n nú àwẹ̀ o ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ kí ni ìdí tá a fi ní kò rí bẹ́ẹ̀ à ń bọ̀ ọ̀rọ̀ kejì ó ní wípé tọ́bọ́ wá jẹ́ wípé aláàárẹ̀ gba àwẹ̀ gan ṣé kọ́ gba àwẹ̀ yìí lọ dáa fún jù tára rẹ̀ bá gbé tọ́bọ́ náà fi ara àwọn gbé ṣùgbọ́n ká tó débi ara jẹ́ àbí ara ò àwọn àfáà manila afdol musafir walmarit kí ni tó dáa jù fún aláàárẹ̀ tàbí ẹni tí ó ń ṣèrìn àjò ṣé kó fáwọn lẹ́nu dáa jù ni àbí kó gbáwẹ̀ àwọn àfààní al-afdalu fi haqqihima al-aysaru lahuma ntọ́ bá rọrùn jù fún kọ̀ọ̀kan àwọn méjèèjì òní kí kó mú nínú méjèèjì ìdá ń tábọ́ wà ní ntọ́ rọrùn fún jù òní kó mú nínú méjèèjì awúláwà ni pé ṣé kó fi àwẹ̀lẹ̀ lọ́dà àbí kó má fi àwẹ̀lẹ̀ àwọn ìmáàmù wa Ahmad àti àwọn tó tẹ̀lé àwọn àmàkè wọn kọ́dà àwọn kọ́kọ́ gbáwẹ̀ fún lọ́dọ̀ mọ́mù ṣàfihì àtàntí ọ̀tẹ̀lé wọn nígbà ṣàfihìyà àwọn ní ọgbọ́dọ̀ mọ́tò gbáwẹ̀ ìlọ́dàbí ṣùgbọ́n àwọn àfáà wá ní masala yìí ó nídi tafsir ó nídi kíni o ó nídi kájọ síra wọn àkọ́kọ́ idha kana lè fitiru wà sọ́ọ̀n sawa'an lil musafir wal marid tó bá jẹ́ pé ń tára ní ọ̀yá yìí bó bá gbáwẹ̀ kò fara níbi ààrẹ tí ń ṣe bí ó gbáwẹ̀ kò fara níbi ààrẹ tí ń ṣe ìgbàwẹ̀ ìmọ̀gbàwẹ̀ méjèèjì ṣe déédé lọ́dọ̀ rẹ̀ ntọ́jà pọ̀jù òní kí ẹni kó ṣe kíni o kó ṣùgbọ́n tó bá jẹ́ wípé tó bá yẹ gbàwẹ̀ ọba pẹ̀lú àwẹ̀ kò gbọ́dọ̀ gba àwẹ̀ olọ́dọ̀ àkójù tó bá jẹ́ pé ìnira tí ọba yóò ní agbára lára ẹ̀ débi pé wọ́n wọ́ lọ síbi mi tàbọ̀ lè pọ̀ mi rẹ̀ àwẹ̀ àwa ń bọ̀ ń bi ẹ̀rí lórí rẹ̀ àkọ́kọ́ allah subhanahu wa ta'ala nígbà ní sọ̀rọ̀ lọ́dún wípé a'udhu billahi minash shaitan rajim wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ para yín o inna allaha kana bikum rahima nítorí pé alásọ̀fẹ́ tó níyí gan ẹni tí ó ń kẹyìn ló ń gan jẹ́ kò fi ìnira sínú ẹ̀sìn yín kò fi sínú intẹ́ẹ̀fì balù ìdán lábẹ́ bẹ́ẹ̀ àwọn àfọwájú yín wáyé pé Allah subhanahu wa ta'ala ní ohun òyọ̀ǹda fún akápara wa téèyàn bá rí wípé àárẹ̀ ti ń ṣe òun yìí ìgbà àwẹ̀ rẹ̀ yóò mú ìnira wá fóun ọgbọ́dọ̀ filẹ̀ àwọn apá kan ní tó bá yẹ pé ìrùlẹ̀ fẹ́ fi sẹ̀rí ẹ kò sẹ́rì mbẹ́ wọ́n ní kílódé òbí sẹ́rì mbẹ́ wọ́n ní ṣe bí pípara ẹni ní alọ́sọ̀tara sọ hadil aya tufidu alikọtila mọ́ni alikọtili hàn ṣé ayé ìkónú ebi pípa labá ń bẹ ẹ má para yín lànà àlọ́ sọ kọ pé ẹ má fara nira yín láti fi sìn ní. àwọn àfààní kò burú tó wá jẹ́ wípé ntẹ́yìn gbọ́ yé ń bẹ ni pé kèé kò sí mutlaku dọ́rọ́rì ń bẹ ànúṣà sáà ló ń sáà sí wa mutlaku dọ́rọ́rì wa ń bẹ nù rẹ̀ náà tó mì pé gbogbo tó bá lè kó wàhálà báyàn kọ́dà ìbá àmọ́ gbẹ̀mí èèyàn alọ́tọ̀fọ́lá kọ yọ̀ǹda kéèyàn kílẹ̀ rí wa jaa fi sahih ìdààmú bukhari mu aláwa min kisati eh, amru ibn as radiyallahu ta'ala anhu amru ibn as bàtà rasul asalam àtàrí ìyàtìn fa ajnab anabi sọ̀rọ̀ asalam ọ̀ràn abdullahi bin amru pẹ̀lú àwọn èèyàn kan lọ sí ogun nígbà tí wọ́n lọ ó ń sì ní ìmáàmù tí ń kírun fáwọn èèyàn gbogbo ẹ̀ sá lọ ọbọ̀ bá wọn ń náà ní padà ní ẹ bá wa sọ fún àṣà sálámù wípé hmm, ìmáàmù wa ó rómi ó sì ní jẹ́nàbàlá ó ṣe táyà mọ́mú ah, ànúbí wàá pè wọ́n sàn ní yà ámùrù ìrẹ̀ ámùrù hmm, asọ̀lẹ́ta bí ashabika wà á ń tajú lùmú ó kírun fún àwọn èèyàn tí ò tí ẹjọ́ lọ bí tí mọ́ra yín tó o sì mọ̀ kó o ní jẹ́nàbàlá kí ló tó fi ṣe bẹ́ẹ̀ ah ó ní mùsùlùmí mo ti táyà mọ́mú tó òrómi ni ó lóun rómi ó ní ya Rasulullah yìí tí mo rí wípé qala Allah subhanahu wa ta'ala wala taqtulu anfusakum ẹ gbọ́dọ̀ para yín inna Allaha kana bikum rahima wa kanati al-laylatu baridatan fatayammamtu mo rómi tòótọ́ ṣùgbọ́n kò sí èdè kanra ní òru àti tẹ́yìn ọba parẹ́ dà ah anabi bá bu ẹ̀rẹ̀ pé ọ̀fẹ́ hmm. fi ara nira rẹ̀ ìlọ́fà tó fi dẹ́ ilé ìwò fàhádà ìkìrọ́rù lè sọ ìṣẹ̀rí à eléyìí wá jẹ́ ìsọ pé ó sì ti ọdẹ́sì náà nìyẹn látọ̀dọ̀ ta ni o sọ ìṣẹ̀rí à àlùsọ àtàwọn wá jẹ́ àmọ̀ wípé kèé ṣe ìnira tó bá lè débi ikú nìkan ni Allah subhanahu wa ta'ala ń sọ fún wa ìyẹn la fún wa pé méjì ìnira tó bá lè bọ́ bí ikú àrọ́ọ̀mù ni kéèyàn lórí náà èyí tó bá yẹ kó lè léwà láàrin èèyàn òun nǹkan tá a kọ̀ wọn á ní ẹ̀sìn tá a kọ̀ náwó ni ìdán àwọn afọ àwọn apàdà wípé gbogbo gbàkígbà tí a rìnrìn àjò tí aláàárẹ̀ kakọ mọ̀kútà láàrẹ̀ tí aláàárẹ̀ bá wọ̀nyí pé àárẹ̀ wọn ò lè mú pẹ̀lú kóhùn ọ̀báwẹ̀ ìtọ́jà àjùmí kó fi àwẹ̀lẹ̀ tó bá jẹ́ wípé ntí ó yẹ níbi àárẹ̀ ò ní pé kọ́dà ó lè mú okùn ẹ̀mí rẹ̀ lọ wọ́n ti sọ fún un pé kí n ti ń ṣe yìí títí ètò bí oṣù mẹ́ta ìṣẹ́jú márùn-ún márùn-ún ẹ máa jẹun àwọn òkùnjẹ́ sì máa lùlẹ̀ tí ọ̀bẹ rí bẹ́ẹ̀ tọ́lá yìí lóyún sí irú bá wọn kí wọn tọ́ka kó má fi àwọn ibú sí wa irú ẹni bẹ́ẹ̀ kó fi àwẹ̀lẹ̀ olódà àwọn ọmọ àwọn afọ àwọn abẹ́rẹ́ pé kí ni mìkìyàsù gbọ́rọ̀ sí ẹ̀sìn gangan sófi òdiwọ̀n táìmọ̀ pé ara ti mí lẹ̀ táìmọ̀ dà táàrẹ̀ bá ti tó báyìí àwọn afọ àní káfarabalẹ̀ délé yìí méjìlá fìyẹ̀sì a ní mìkìyà tó lè wá pẹ̀lú hísù wa èyí tó lè wá pẹ̀lú pẹ̀lú kọ́bárù ọ̀bẹ́rẹ̀ wa ìmọ̀ kọjá wípé aláàárẹ̀ gan fún rẹ̀ tí ò ní ìdí pé dókítà kan sọ fún ní máa ti ń sẹ́nu ara nígbà tí àwẹ̀ bá tún ekú kìíní ń tó lè di ohun lè sọ mìkìyà tó nìyẹn tàbí kọjá wípé dókítà tó kọsẹ̀ mọ́sẹ́ òní yóò sọ̀tún pé ìdí ṣe yìí pẹ̀lú àwọn ọ̀tọ̀ yóò lọ ṣùgbọ́n pẹlẹgẹ́ o báyìí báyìí báyìí lè fi máa mánéjì ara yìí tẹ́ ẹ̀ bá ti mánéjì ara yìí pẹ̀lú bẹ́ẹ̀ ìfún yín ọ̀lọ́kọ́ o ẹ sì lè gbàgbẹ́ bọ̀sálì kìámà tó sì jẹ́ mẹ́rin tọ̀bí irú ẹni báyìí á ọ̀rọ̀ rẹ̀ tọ́bọ́ wá jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ fún wa táwọn náà mọ̀ nínú ara wa pé ààrẹ ti ń sí ìyẹn àwọn èèyàn ọgbọ́dọ̀ má pè láàárẹ̀ ni kìí ṣe pé nira tó bẹ́ẹ̀ tẹ́nìkan tí èso wa ṣe lọ́tọ̀ máa ń sọ irú pé àpọ́jà wo àtúnjẹ ní o mọ́gbàwé o àgbọ̀dọ̀ gbọ̀rọ̀ ọdún ẹni báyìí ṣùgbọ́n àwọn afọ àwa fi pọ́n èdè kan sí pé irú dókítà wo lágbọ̀rọ̀ ẹnu rẹ̀ wọ́n ní ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó sì jẹ́ tọ́bẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ọ̀sẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ ìwà àrídẹ́ àbí òrìlẹ̀ àwọn àfà ní ẹ̀wọ̀n jalẹ́jẹ̀ ẹ gbọ́dọ̀ fi mẹ́jẹ̀ wò pé dókítà tí ó sọ fún yàn pé má gbá o torí ààrẹ ìlú kò pé kọjá pé dandan kọjá mùsùlùmí lá ìta ní ìdí òní ìdàkẹ́ àtàtì kọ̀tà nìyí wà mawfuqan fi amali tó bá jẹ́ wípé àwa náà mọ̀ lẹ́bi ara wa pé dókítà yìí iṣẹ́ tí ó kọ́ ìkọ́ máa ṣe nítorí pé jí dájà alẹ́ láàrin ìsinmi àti kèfèrè ẹ̀sìn ni ṣùgbọ́n bí tó ń kálukú fi ń ṣe bíṣọ̀ pẹ́pẹ́rẹ́dọ́dì ó kálukú máa ń yanjú kébí ọ̀nà pa ìpìlẹ̀ ẹ̀rọ kí wálẹ̀ yìí nìta ni tó lè kílíà rẹ̀ tó jẹ́ pé ẹ̀rí ẹ̀sìn ní tí èsì ẹ̀rí ọpọlọ anábìsọ̀tọ̀ lọ́wọ́ àyọ̀kọ́lá kọ̀díwọ́sìkọ̀ في أشد الحالات خطرا بكافر حالو ìwàsí situation ọ̀jẹ́ pé ó burú jáì tó ní bá ti pẹ̀lú ẹ̀mí èèyàn ànábì sì gba kìkìrì gbọ́n bẹ́ẹ̀ wọ́n á máa lọ màdínà o wọ́n sì fẹ́ pa ọ̀n wẹ̀mí rẹ̀ kùrẹ́sì fẹ́ pa kùrẹ́sì wá ní pípa tiẹ̀ bá àbáyé rí pa ọ̀yẹ́ káàdì ẹ̀rọ ilé sọ fẹ́ yẹ̀yẹ́ ẹ̀ bá lè bá yín wá yọ̀ ọ́ gbọ́gbọ́rùn-ún ràkúnmí nígbà tí wọ́n yàn mílíọ̀n ọgọ́rùn lásìkò sí ẹ wó èèmọ̀ yìí àkọ́kọ́ náà wà láti ṣẹlẹ̀ ó ní ìṣúbà ti bẹ̀rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ó tún wá ní bá ṣe pẹ̀lú wípé àà ṣé kí n fàtàbí kalẹ̀ mo tún ti bẹ̀rù lówó àlọ́sà sáyẹn sì wàá padà wàá gba ẹni tó jẹ́ pọ̀ bí ìrùtọ́ ma ọ̀nà pápá mẹ̀dínà yìí dáadáa pípọ̀ ó sì wà jẹ́ káàkiri àlọ́sà sì wàá ẹni sì ọmọ ọ̀nà oúnjẹ ẹ̀kọ́ ọ̀pọ̀ ọ̀nà pápá kìí ṣe pé special course ló náà nígbà pé pẹ́ lọ jàùjàù báyìí kó o láti tọ̀ sí ìmí ìfẹsẹ̀ pé òkè ní ìmí ìfẹsẹ̀ pé òkè ní ẹ̀gbọ́n lọ́tọ̀ tẹ́ ẹ̀ bá ti gùn tẹ́ ẹ̀ bá pẹ́ẹ́lẹ̀ olúwa rẹ̀ ti kó lójú ọ̀nà ti lọ tó ti bẹ́ẹ̀ Amsterdam sì kí ni ọ padà wá gba ẹni yìí ọgbà kan ó dé ní ajẹ́ wípé tá a nídìí tá a nídìí òun ni ká mọ̀ wípé kí n tẹ́ni yìí sọ ọmọ eléyìí ọba àwọn ọba wa ní ẹgbẹ́ wa jẹ́ mọ̀sáfírì ẹtí ń sẹ́rìn àjò tó sì mọ̀ wípé àjò yìí òun ìnira lọ fún òun ọ̀dà àpọ̀ ọba gbàwẹ̀ tí ọba sì gbàwẹ̀ náà kò sí mọ́ṣúlá àwa fẹ́ pàkíyèsí wa pẹ̀lú ààrẹ àti ààyò àwọn àjò kan bẹ ní ìsìn tó jẹ́ pé wàhálà ni wọ́n máa dálé ara èèyàn gan gbé àtìgbà àwẹ̀ kéèyàn ọmọ gbá àwẹ̀ kí lọ da pọ̀ jù gbogbo àjò tí bá ti ní bá ṣe pẹ̀lú à ń fi kọ́ńtì kan lẹ̀ sí kejì ẹnìkan ké lẹ́nu jọ́mẹ́ta ìgbé ìkẹ́kẹ́ sí òun ó ti gbà àwẹ̀ nílùú rẹ̀ nàìjíríà níwájú ọdún mi ó sì ká ti kó bóyá bíi tẹ́ẹ̀nì ní ìyálẹ̀ ta ní nàìjíríà ní wọ́n dé sí kan wọ́n tó wọ́n sẹ̀ nígbà tí ó wọ ìlú bí tí òun sẹ́yìn àti ó lọ ilẹ̀ ẹ̀sẹ̀ tó máa ń bẹ̀ padà ó sì ń gbáwọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì ní arìnrìn àjò ìdájọ́ ọ̀nù bí ó bá ti dé ìní ọ̀nà lòdì èyí tó ti ẹ̀jẹ̀ táyé gan ọ sáré yé wa èèyàn lo glo ọwọ́ àlọ́ sídì ó tún lọ́ọ́ mọ̀ lo glo bẹ́ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ibi tí èèyàn dé náà ní ilé èèyàn mọ̀ pé bí ọ̀pá ti wà pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì kò sí láyé ibẹ̀ lọ. àwọn nǹkan tí ọmọ ọfà yìí àwọn màṣáàkì nǹkan ga ó lè máa ti wá tí ọmọ wa dá lúkèrú lóòkè kan sílẹ̀ kéèyàn ó wulẹ̀ gba orúkọ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n o àwọn tí wọ́n ní dandan labẹ́ yọkó bẹ̀ kọ̀bọ̀rọ̀ má dandan kọ̀bọ̀rọ̀ bá wọn labẹ́ yọkó bẹ̀ ṣùgbọ́n àwọn afọ àwọn apàkíyèsí wa sí kankan kí náà lè kan náà nípa wípé tó bá jẹ́ wípé ìgbà àwẹ̀ ó mú ìnira lọ kéèyàn má lọ sọ pé ṣe bọ́lọ̀ náà mọ̀ bá lò kó fi wá lọ lè gbáwẹ̀ tí wàhálà bá padà ṣẹlẹ̀ sí láti bẹ̀ yóò tún jíyà nítorí pẹ̀lú sàṣà sọ wípé wà máa ń jẹ́ àdáàlẹ́ ìpè dín ní mìíràn sọ́ńtọ̀n wá sẹ̀ ẹ̀ palọ̀ làgìrì tó sì mà pé ara òun òwe nìkan ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ó ń tọ̀n ẹlẹ́sẹ̀ kí ni ẹ̀rí wa jẹ́ àti sọ̀rọ̀ ìhàyè min hadith anas bin malik radhiyallahu anhu anas sallallahu alaihi wasallam ń bọ̀ nínú ramadan fún bàtí ìbọ̀ ìbọ̀ ìbọ̀ nígbà tó dé kùrọ̀ ọ̀rùn tọ̀bí wọ́n ti rìn rìn tó ti sún wọn ara ti wá ní àwọn sọ̀hábà inú rọ̀bọ̀bọ̀n sì ni wọ́n bá wá bá nùsàsálàm tó ní yàrá sọ́lọ́ bá ọ̀gáyé pẹ̀lẹ́ṣà ọ̀ àyìnbó sì sọ ara ní àwọn èèyàn wọn wọn bó sì sọ ní o wà kí á nù yẹtẹ̀lẹ́rún náà máa tẹ̀ lọ títí títí wọ́n fi kí asiri ẹ̀dá kan kí ló kù láàrin asiri sí asiri bí ó ti wá ń sọ ọ́pàá lórí pé ara ni àwọn èèyàn o ìwọ ni ó sì ń wò ara ni ó sì gbé sọ̀rọ̀ wá sílẹ̀ wàsàn ṣùgbọ́n ní pàtó gbọ́ ara ni àwọn èèyàn ìwọ ni ó sì wò àti wà ní wa bí ó ṣe á gbómi ilé àdàbí ọ̀wà gbóòrò lọ́sẹ̀ lọ́lẹ́ ẹ̀kan náà ọwọ́ agbé orí ìtàn rẹ̀ báyìí ó sì dókòó wájú wọn ó ń kájú wá wò àbí wá sí àgbègbè wókè wà mú báyìí lẹ́yìn ara sáyé lẹ́yìn alhamdulilayi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àti máàmù mi máàmù mi wọ́n já àbọ̀ làwọn kan bá ní kọ́ ní téèyàn ìpàdé ọlọ́run èèyàn ọ̀mẹ tí èèyàn tó sì yàn bọ́yá gbogbo ebi òní òní ó dèjà ìjà máa fo ọ̀rọ̀ bàjáwọ̀ nípa tó wá sọ sàṣẹ́ أولئك العصاة أو إليه تمثلون تمثلون جماعة سنة بي يوني هو أجل بايا بايا نعم صلى الله عليه وسلم so yóò mú ẹsẹ̀ payapaya wa ìlà agbọ́dọ̀ kíyèsára àwa mùsùlùmí agbọ́dọ̀ kíyèsára wo ṣé àmà pé kíyèsí àná nàìjíríà bẹ̀rẹ̀ tó jẹ́ kó mùsùlùmí ọmọ pàyà kí lónìí ṣẹ̀fà nàkọ́ ìǹkẹ́kẹ́ ló dé ìǹtó dé ó sì yí àwọn ọ̀sán àwọn ọ̀sán alá bí tíṣe ìtọ́ bá bẹ́ẹ̀ fi yọ ojú ewu sí wa níbi ọlọ́ọ̀bá ní kábà rẹ̀ gbogbo ẹtí bá ń bẹ́ di kí ọ̀rọ̀ mi ọ̀daràn ọlọ́wà pàlẹ́ ọlọ́ gbogbo ẹtí bá ń bẹ́ di kọ́rọ̀ mi ó níyànjú mọ́jọ́ ọ̀tọ̀ náà ọ̀daràn gbogbo ọ̀nà tí èèyàn bá gbọ́gbọ́n lọ́tún lọ́sì láti sọ àwọn ọmọ wẹrẹ tí ò ní bàbá má láti sọ àwọn obìnrin di owó tí ò ní lọ́kọ má láti sọ tí ẹni tó ti ní ẹni tí ò ní ní má gbogbo ẹni tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ báyìí Allah subhanahu wa ta'ala inú àwẹ̀ la wà ntọ́ da ńlá bẹ̀rẹ̀ wa sọ àtàkàlí ọlọ́ àkàlí ọlọ́ bó bá ṣe olùwọ́ ni kọ́ bá ní tó tọ̀ asàmù adáre sí ẹgbàrá kó tún sọ bá wọn ilé ìjọba wọn bákan náà máa gbọ́rọ̀ ìnira tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹni ara rẹ̀ bá gbé kọ́ba wẹ̀ ẹni ara rẹ̀ bá gbé kọ́ba wẹ̀ àwọn arígbìn hadith àbí dàda wọ̀lẹ̀ hadith kan náà lórí wọ́n bá wẹ̀ bá náà àwọn èèyàn bá ń mọ bá wà tí ara ni wọn àbẹ̀ bá ń jáwẹ̀ àbí ò sọ bẹ́ẹ̀ àbúdà ká ṣe kó tó táyì mọ̀ká wà kí nà áhàdànà làyẹ́kì rọ àṣàwò làyẹ́kọ̀ yájà wà làrọ̀ sí mi ṣíkìdà tìlẹ̀ hàrù ara ni àwọn níbi gbé ẹlòmíì nù àwọn ẹ mọ̀ pé ara ní ìyẹn náà àwọn àgbàlagbà lẹ́yìn omi bá gbé lọ kọ́dà bóórí gbàgbọ́ wọ̀ báyìí yóò sọ ma àwọn wa ń gbọ́ lórí báyìí wàláhì bàbá ẹni ọba dé ibi tí ẹ ti ń sọ̀rọ̀ yẹn yọ mọ̀ pé àwọn ilé ìfẹ́ sínú ọ̀nà ní àwọn sọ̀hábà wọ́n sì kú òun ẹni tí wọ́n jẹ ìyà jẹ ìyà báyìí tí wọ́n wà fún mú tí ànábì sọ fún wa tí wọ́n wà á wọ́n wà á sọ fún wa tán ṣàbíṣà àbíṣà wò lè dá lóru àpẹẹrẹ kọ́lọ́ fẹ́ èèyàn láti àwọn ẹ̀dá. الصوم وليس فينا صائم إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله بن رواحة ọ̀sẹ́ni ara ẹ̀gbẹ́ àwọn ìjọ náà ju àdínábì lọ àti àbúlábìnrin wà á àwọn méjèèjì ìyá lọ́gbà àwùjọ náà lọ. à ń àti sàmì alẹ́ ẹ̀ńtà gbára rẹ̀ gbé ọgbà àwọn afọ àwọn adé káàkiri sára o. ṣé bí atúrí àbí ìpínmi náà lè hàbí rọ̀ sọ̀rọ̀ yìí tí a sàn sọ wípé lẹ́yìn sàmì lè bí rìn àṣìyá òfin sábà kò sí inú dáadáa kí ọmọ ìgbàgbọ́lá jò kò sí inú dáadáa kí ọmọ ìgbàgbọ́lá jò àwọn àwọn àti eléyìí lè dáwọ̀ ìtàn rẹ̀ náà wọ́n fi wáyà wípé amsa gbàgbọ́ àwọn ọmọ ìgbàgbọ́ tó nílà rẹ̀ ó rí ọkùnrin kàtàwọ̀ yẹn ti gbéwò ní ọmọ mi lé lórí ọjà fún mi kí aláwa dé àgbòyàn sí wa àmì wọn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ìnáwó sọ́ọ̀yì ọgbà wẹ̀ fọlọ́ ní ọgbà wẹ̀ làjò ló fi á di wípé ara ní ní ní tó fi á di wípé ọmọ òbí ọmọ rẹ̀ dé dákú lẹ́yìn sàmìnà lè dé rí i àṣùyàwó fi sáfà kò sí inú téèyàn máa fi ń pòun súnmọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní àwẹ̀ tó lè nàbò fún ẹ̀mí èèyàn téèyàn sì wà lájò tọ́lọ́ sì ti fún ọ ní ìdẹ̀kùn kọ wá lọ́ọ̀ pa àdìrà rẹ̀ nígbàdàn kí n sọ̀rọ̀ àwọn àfọ àwa ní kòsòsíyà pé méjì a ní kòsòsíyà àṣàṣíyà a ní kòsòsíyà àlòríyà kòsòsíyà àṣàṣíyà òun ààrùn ni ó kàn dún létí bí ẹni pé àbí àbí Ah, ah, eh, eh, eh, kí là ń pè bẹ́ẹ̀ gbogbo tí wọ́n bá sọ fún wa nú ẹ̀sìn tó wá jẹ́ pé nígbà tí nǹkan yẹn ó ṣẹlẹ̀ lọ́dọ̀dọ̀ ọ̀sìn ti wa ìtàn ní lórí ẹnìkan ìlóbi lọ́dọ̀ wa bó ti wá náà lápẹ̀rẹ̀ tí ọkùnrin bá ká ọkùnrin ní orí ìyàwó rẹ̀ sóòrùn náà ó lọ wẹ́lẹ́ mẹ́ta kúnra rẹ̀ ìdí mẹ́pìlẹ̀ lọ́ẹ̀sìn ẹnìkan tó ń bá ní ẹ̀wọ̀n ọ̀pọ̀ ọkùnrin ọ̀hún ni o kí ni wọ́n sọ ilé ìgbàgbọ́ ayàwó àtọ̀kẹ́ ọlọ́sà padà wá bá ní gbé gbé ẹgbẹ́ tó wájá pọ̀ ọkùnrin lórí ìyàwó ẹ̀ báwọn. wọ́n jọ gbéra wọn sí pé ẹnìkan ló ṣẹlẹ̀ sínú sọ̀hábà ìjẹ́ irú eléyìí sí kùsùsíyà ṣàṣíyà àdàbìlọ̀ríyà àwọn àfáà ti ń wá pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ sẹ́nìkan nínú sọ̀hábà tó ń gbé ìtàn wá tí nǹkan wá di ẹ̀sìn tí ẹ̀ yóò bá ti wá látọ̀dọ̀ àdínẹ́bùsọ̀ àtàlà mi pé ẹni nìkan ní ìkẹ́ ìjẹ́ o àlèrí kọ̀rọ̀ tú bí òmù ìlàkùnwé láàrin òṣòṣì àsábà nǹkan yẹn di ẹ̀sìn nínú. ṣùgbọ́n òṣòṣì yàtọ̀ ìyà ó ní kí nǹkan ṣẹlẹ̀ nú ẹ̀sìn kó wá jẹ́ pé nǹkan irú nǹkan kan lọ́fà láàrin tó ṣẹlẹ̀ sí òun gbogbo wa náà ní gbá wíwú ẹ̀sìn ṣùgbọ́n tí irú tọ́pù àtọ́bí ṣẹlẹ̀ tó tọ́ ọ̀pá ṣẹlẹ̀ sí àkọsẹ̀lẹ̀ sí àná àdìgbà wọ̀lá tó àwọn arẹ̀ nígbà wọ̀lá tó kọ̀ fẹ́ kú ajẹ́ pé gbogbo ọ̀tá bá ti rí irú ẹni báwọn kò sùn sí ìyànà ìyànà irú tó ṣẹlẹ̀ ìjọsí ti ń bẹ lára ẹni àti rí lára rẹ o gbẹgbẹ awẹ. ọ̀rọ̀ yẹn fi àbámọ́ àwọn pọ̀ fi ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kà alùpùpù mílíọ̀nù àwárí àwọn obìnrin á nìyẹn àwọn nǹkan tó jẹ́ wípé tó bá ti wà pẹ̀lú èèyàn ọ̀rọ̀ gbà wọ̀ náà ni kí obìnrin ọjẹ́ háhìm ẹ̀ńtọ́ wà ní ọ́fṣọ́là àwọn ìlú fàṣà ìdààmú sàkìlmárà ìdààmú sàkìlmárà bàdà ìlàjà tí obìnrin bá ti ẹni tó jẹ́ wípé ọ̀sẹ̀ bí ọmọ tó tẹ́jẹ̀ dáadáa rẹ̀ ṣùgbọ́n tó bèèrè bá bí mọ́tán tẹ́jẹ̀ ọ̀jáde kò sí pọ́blẹ́mù ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sáàmì kọ̀ọ̀kan kò pọ̀ ní ilé òkú ní tára rẹ̀ bá gbé kọ́ máa gbàgbé lọ wálé lẹ́yìn àmì àwọn àmọ̀ fún obìnrin tó bá jẹ́ hálì tọ́wọ́ ọ̀sọ̀ àti torí lódùrù àṣẹrí mo fọ lẹ́sìkìsì tó lóṣù tí máa ń ṣẹlẹ̀ sáwọn mi tàbí ọ̀sẹ̀ mi kò gbọ́dọ̀ gba ààwẹ̀ kọ́ gba ààwẹ̀ ọlọ́run ní ìgbàlọ́wọ́ rẹ̀ ọwọ́ máa múra rẹ̀ kó o pé ẹ̀dùn náà pẹ̀tẹ́ tá a rẹ̀ ti kí ni wọ́n máa rẹ̀ wọ̀ kí á ní mọ́gbà wọ̀ lọ́sọ̀ yìí tọ́bẹ̀ ètò ìgbà wẹ̀ ọ̀dẹ̀ lẹ́sẹ̀ kí lè rí wa wọ́n sàn sọ wípé alẹ́ sà ìdá harvard lámùtù sọ́ọ́lì ìwà ìlànà ìjẹ́sọ̀ ewu obìnrin nígbà tó bá ti rí gbọ́wọ́ sọ láti òun gbọ́dọ̀ kí ọ̀ gbọ́dọ̀ àkọ́gbọ́dọ̀ gbà wẹ̀ irun òní sámá àwẹ̀ yọ sábàrà gẹ́gẹ́ bá màkìtì àwọn Aisha ilé ìwòye àwọn àwọn òbí kan wá ń bẹ tọ́jọ́ wípé ó ó ní ìdí káṣọ̀lù ìbọ̀ àlejò à ń sọ wípé ẹni tó bá ní excuse kan sí kejì tá a sọ pé ọlẹ́tọ̀ láti já ààrẹ o irú àwọn nǹkan kan bẹ̀tẹ̀ yẹn lè máa lò ó lè ó jẹ́ pé ààrẹ lọ́pàá ó sì lè jáde pé ìmọ̀ fi àlàáfíà kún àlàáfíà ǹjẹ́ àdéhùn ti pa al-i'tiqal sọ́jáwẹ̀ àbí ọ̀jáwẹ̀ àṣàrù sọ́jáwẹ̀ àbí ọ̀jáwẹ̀ àwọn àyè kan bẹ lára tí nǹkan bá gbàgbẹ̀dẹ̀ kùn tí ò jẹ́ àti ẹnu sí ọjáwẹ̀ àwọ̀kọ́ àwọn àbá àti ìwà wípé tí ń pàtọ́ aláwẹ̀ náà òun ni kí ni òun ni kájẹ káwọn ṣùgbọ́n àwọn àmì ṣáwà náà bẹ́ẹ̀ kí omi ara ilẹ̀ kọjáde lọ́nà ìtàkùn àwọn ọmọ ìrìyà àwọn ní òsì bẹ́ẹ̀ wọn ò bẹ́ẹ̀ kà náà ní ti pàtó alákùnrin hàn àbọ̀ padà àwọn afọ àjọ ìwà ni pé alìtìkọ́ọ̀nì òun ni kí èèyàn jẹ́ aláàárẹ̀ lápẹ̀rẹ̀ àwọn ṣùgbúrù kan bẹ àkápsù kan bẹ tí wọ́n ṣe tọ́jọ́ wípé wọ́n ṣe fún àwọn ọjọ́ tó wù ìfẹ́ lóògùn tọ́ba ní màlẹ́ríà wọ́n wà á tìbọ̀ láti rọ̀ yóò sì lọ sínú mẹ́rídà rẹ̀ yóò sì lára rẹ̀ ojú kan ààrẹ ló pa yìí ìmí ìgbàgbọ́ pé ìṣèwádìí ni ọ̀yẹ̀ wọ́n ti gbàgbọ́ ní láti fi mọ̀ pé bó lára rẹ̀ ṣe rí gbogbo ara fi gbà wọ́n ní kẹ́ sátidé ara rẹ̀ lọ àwọn àmọ́ ọ̀rọ̀ wọn àwọn apá àtọ́wò rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àtàrí ọ̀nì gbogbo nǹkan tí ọba lè yẹ wípé èèyàn ọ̀mà kan sí inú òní ìjọ náà jáwẹ̀ àbí ọjà àwẹ̀ bákan náà tìró téèyàn bá lè tó fi àti pé èèyàn ń rí tọ́ámù rẹ̀ ní orí ẹnu èèyàn kó ya èèyàn kájí méjì akọ́kàn àwọn àfọ́ àmì gbogbo oúnjẹ bá ti ń pè ní péyàn létí o téèyàn bá ti rí tẹ́sí ẹ̀ lórí ọ̀nà ọ̀pọ̀ èèyàn àwọn èèyàn báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àmọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo téèyàn bá lè gbé gba ìmú tọ́ba fi èdè fún èèyàn nínú àwọn nǹkan nílò yìí ọjà wọn gbogbo tí a bá lè dé bá ìdí nínú tí ó lè lékún kankan nínú ìfúnyàlójẹ ni o àbí ìfúnyàlówòsàn nínú ara ni o ọjà wọn ṣùgbọ́n ní ìjà láyé àkọ́kọ́ àṣà òfin ìjẹba gbígbàmú ẹ̀fọn kìíní kan sínú èèyàn lọ́bẹ̀ ìjọ́rọ̀ ọ̀hún kankan alọ́jàrọ̀ ayé ẹ̀ mìíràn ṣáì látọ̀gbà dábì sọ̀rọ̀ sọ́là lórí eléyàn làwọn afọ àfihàn kí náà ní ẹ̀rí ẹ̀rí náà ní tọ́wá bí àbídì làkì ìdùn sábọ̀rọ̀ rọ́bí àwọn ọ̀dọ̀ pásítọ̀sán sọ pé wàtẹ́ǹṣì wàlá ìbáàlẹ́ fìdísì ìṣá wàbáyé fìdísì ìṣá ìlà àtẹ̀kùn náà máa rí pé òun pín mú dáadáa níbi à nígbà tí ọba ń ṣe àlùwàlà fún àlọ́sùn àlọ́ta máa jẹ́ kó mi ó gba imú rẹ dáadáa àyà àbítọ̀ ọba jáláwẹ̀ gbónà àìsàn ọba jáláwẹ̀ ó jẹ́ àmọ̀ pé ṣáárì òun ń dè wá nìyẹn pé tó bá lè gba imú wá síbo sí jáwó péyàn sí ipò èèyàn nínú ọ̀dọ́nù àjẹgbé nǹkan náà ó lè bá àwọn yẹn tọ́ba wa jẹ́ ìtìkọ́nù kí ló dé tàbí wá ti ìtìkọ́nù tá àwọn apá kan àkọ́ àní ìtìkọ́ọ̀nì náà ti ti nǹkan bọ̀rẹ̀ níbi tó bá ti jẹ́ pé òòrùn ni wọ́n ní ara náà ó sì àǹfààní bẹ́ẹ̀ yóò lè kún yàn lára yóò lè kún ọmọ ìdá ṣùgbọ́n ẹni tó bá ti ṣe fásitì ọ̀rọ̀ yìí kọ́dà nínú àwọn àpá àtìyàn tá a jọ lùgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sí ibi pé nǹkan ìgbà jáwọ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gbogbo ìgbàjọba ìjọjọ́ máa bá ní lékún òkè àpá àwọn àti ìbùnú kèmíyà rahimahullah rahmatan Allah subhanahu wa ta'ala mọ̀ balẹ̀ kò kí àbá afáfún tèmi yà fún ọgbọ wọn ní nǹkan bá ń pè ní jíjẹ mímu àámọ̀nú èdè á sì mọ̀ nínú òṣìṣì bákan náà àwọn nǹkan kan bẹ tó dá wípé a fi ń pè nǹkan já àwẹ̀ ǹjẹ́ kò já rọ́tù àlè ìlà fi tafsiri sọ́ọ̀lì bil akli wa shubi sí ìjẹun gẹ́gẹ́ ìfún ara lóúnjẹ tí ngangan ni ti ń jáwẹ̀ níbi oúnjẹ àti ń dààmú pé ìfún ara ní kíni o ìfún ara ló jẹ àbòkú ní nǹkan mìíràn àwọn afọ àbòkú ní nǹkan mìíràn wọ́n ní kíni gómìnà ni pé àtàlà dúdú gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ kẹ́sì tẹ́kíríyà nìkan ìgbádùn nǹkan náà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ó ní pé tí wọ́n bá lè gba ọ̀nà míì jọ oúnjẹ wá sí ara èèyàn téèyàn ò fi lè sọ wípé òun mà alákan sí kejì tí ó sì tàbá dúdú mbẹ tàbá dúdú yọ wà látẹnu èyí wà látẹnu tí wọn bá ti ikúrọ tàbí wọn ti nǹkan tó jẹ bí ògùn síyàn láti bì tó bá ti ẹ̀ lu ara rẹ̀ ẹni iṣẹ́ tó yóò sí lára rẹ̀ àtàlá dúdú ò sí nú ara rẹ̀ ìgbà tó pé mo jẹun ìgbà tó pé mo mu ara lélẹ̀ o kò sí gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìtọ́ bá gbẹnu wá àá ìgbà tó nínú mímu nínú jíjẹ ṣùgbọ́n tó bá gba imú náà sáà rígbàdó rẹ̀ bẹ́ẹ̀ àrígbàdó àrígbàdó àbí ìdìdìkí ilé ìfún wa wà bá àlè kìlìsì ìṣáàk ìlà àǹtàkùn náà sáà ìnà ya máa ń kó òfin múra dáa o àfi tó ọba gbáwẹ̀ ṣáàrí lọ́ba ní kí àwọn ènìyàn akọ́mẹ̀ àwọn bọ̀ nǹkan mẹ́ta kan náà ń bẹ̀ tá a gbọ́dọ̀ kí ìsara lórí rẹ̀ ọjọ́ra wọn ni àwọn àbá àti ìtumọ̀ rẹ̀ ìdájọ́ ọ̀rọ̀ ọjọ́ra kọ́lọ́dà kò sàánú wa o kọ́lọ́ wọn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlà nínú ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ ń ti gbá wẹ̀ bọ̀ fún Allah subhanahu wa ta'ala an gana ba mu pàṣẹ ìpínlẹ̀ àwọn méjìlá lágbàdì dé inú ìsọwọ́ bí ẹ̀kọ́ sí sáà bí ó sì ń pe mọ́gíríbì yàrá ìbá sí wà lẹ́nu tí wọ́n sì máa wà sí gbà wọ́n àbọ̀ àlẹ́mìmá eléyìí bí ọ́sà jẹsàrì tẹ́lá ìgbàgbà ìgbà gbogbo ṣe dákùn wọ́n jí iná ọ́sà jùlọ tó gbàgbà ọ́sà tẹ́lẹ̀ náà bí wọ́n ṣe ń pe mọ́gìrì náà lọ́ba tàjì ó sì wà lórí ìmáwò náà títí tí àsìkò gbígbà rẹ̀ ní bẹ̀rẹ̀ tó sì pé nínú tó lọ ẹlẹ́ẹ̀kẹta ilẹ̀ tẹ́ pé ọ́n yọ wọ́n kò ló ń oúnjẹ bíi sàrí báyìí ó sì ń kásùnbà ọkásùnbà ó sì sùn ní sì jí padà bí ẹsẹ̀ pé magrebi ó wá lóògùn ní o ó sì nàgà ní o ṣùgbọ́n oorun sáni mítẹ̀ẹ̀tà àwọn àfáà ní ìmọ̀sílá àkáyè bẹ́ẹ̀ ni ìní ọ̀fi jọra wọn ṣùgbọ́n ìdájọ́ wọn yàtọ̀ gẹ́gbọ́n jẹ́ pé ìmọ̀sílá àkáyè bẹ́ẹ̀ náà gẹ́nà wọn yàtọ̀ àkọ́kọ́ mọ̀júnà rẹ̀ kí n bala tulu isham bala tulu ilfajr ila ghurub ishams ẹni kẹ́ni tí alafara ba bala aka yere ọ bala aka yere la ilaha illallah walayi ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn alọsọgbọnna wọn ti ká sise o wọlé ẹjọ́ kò sọ̀rọ̀ ẹwọ gbogbo tíṣẹ ìtọ́ gbogbo kó wa kama ba pàdé rẹ lẹ ntọ́ yọrọ sí wa dákun là wà bẹ dákun là wà bẹ dákun là wà bẹ àwọn tí yóò fẹ́ já pàdé gbígbé wọn rí pa àti takò ìsìlámù ní ma bẹ́ẹ̀ máa ṣe ń gbà náà a wà á jẹ gbogbo dáàkì èrò téèyàn kọ́ ọmọ pèsè mùsùlùmí sí ni láàrin ìdàtọ́rọ̀ fún báyìí a wà á tẹ̀sí lórí àjẹ àrùn ẹ̀ ti yòrò náà ìwọ kò ní lè máa fẹ́ mùsùlùmí ni ọ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́ta kò sá lówà o mọ́sá àwọn ẹnì kọ̀ọ̀kan wa lówó gbogbo ẹjọ́ bàbá ń gbala káyè rẹ̀ nínú ọ̀pọ̀ tọ́ba yìí ó ti ń dáwọ̀ ẹ̀kọ́ tẹ̀lé kọ́wà gbala káyè rẹ̀ ọ̀dọ́ làkàyè padà irú ẹni báyìí kò ní ọ̀gbà àwẹ̀ fifteen nígbà náà ó di sixteen ó di nine ó di eleven ó ní ó ní nǹkan ibi ṣẹlẹ̀ sí kò sí ìdájọ́ ọgbà wọn ṣùgbọ́n tí yóò san àwẹ̀ padà bí ò ní san padà la kò ní san àwẹ̀ padà lè anáwó lè sa àhàlà yìí lè hàdà lè hàdà ìfàyọ nítorí pé gbogbo ọgbà tí àwọn kan tó gbalà káyé rẹ kó tó ní kọ́dà padà fún tẹ́ ẹ máa ń gan kò sí inú ẹ tọ́lọ́ ń bá tọ́lọ́ ẹ̀sìn gbà nígbà tí yàn dá làákà yìí padà bọ̀ wá padà dé tí ń bá sọ̀rọ̀ ẹ̀sìn ònà ṣẹ̀ṣẹ̀ wàá lajú sínú ẹ̀sìn náà padà ìwé sí ọ̀gangan bíi ìdálẹ́kẹ̀ àmà aláwọ̀sì káwàtà tó fi yòó kan òní ọ̀tà wà lábẹ́ o ò ní bá o ò ní bá ní lófìgbò eléyìí òkúri à àbíké ní tọ̀lọ̀ ẹlẹ́ẹ̀kejì àlẹ́kìmá ẹni tọ́ dákú téèyàn lè dákú látìgbà tí rọ́mọ látìgbà tí òòrùn ti látìgbà tí fájìlì ti yọ ọwọ́ ajípadà ní àti ẹlì ọ̀la àwọ̀ ìgbọ́nà lọ ṣùgbọ́n òun wọ́n padà san àwẹ̀ ọjọ́ kan padà yóò sọ kéde o yóò sọ ọjọ́ kan torí pé mo ká lábùlò nàá ẹni ọ̀dákú yàtọ̀ sí ẹ̀tọ́ yàwó yìí ẹni ọ̀dákú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́rùn tiẹ̀ òun mọ́ òun ó sì ó di ó di méjì ṣùgbọ́n ẹni ọba sùn mìtúlúwìn ìlfàjẹ̀rù àwọn bá tún ìbájẹ́ ìlànà ìṣàmù nínú Ramadan ààwẹ̀ rẹ̀ dáa o kò sì sí wàhálà kankan pẹ̀lú gbóńtọ̀ insha Allah rahman bí àwọn afọ àti ìsì àlàyé fún àwọn ọmọ ìlú insha Allah rahman ní jọ́mẹ̀jọ ọ̀rọ̀ tí káàkiri làwọn pé àbálẹ́ kásọ̀ lẹ́nu ṣùgbọ́n ó sì bá a náà torí insha Allah ní ààwẹ̀ tí Allah subhanahu wa ta'ala jẹ́ kí alẹ́ ìròyìn pé ààwẹ̀ mà dáa èyí sì gbà lọ́wọ́ òun náà ni àwọ̀ tí ó di ogun ní jimá insha allah ta'ala tó dẹ́ pé ètò bá yàtọ̀ sí abẹ́nà ọ̀bánà ta'ala ó sàwọn ìdí fún ẹ̀ẹ́dì bá ń gbòòrò náà ó sì pàgbó wa pọ̀ kọ́ pàwá pọ̀ kẹ́ ó sì yọ ayé ibú lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kọ́ yọ kúrò lọ́wọ́ wa ó jẹ́ àlè sí pẹ̀lú àníyàn dáadáa ó sì jà tán sórí dáadáa fi ìdí náà ìtò wáyé wa àmọ̀gbọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ alẹ́ ti ká júmọ́ àti bọ̀ insha allah rahman àtúnṣe àbẹ̀lọ́ kọjú ọ̀gá yìí nínú ọ̀rọ̀ lọ́yìn nínú ọ̀rọ̀ lọ́yìn nínú ọ̀rọ̀ lọ́yìn kọjọ́ kó jẹ́mi àtẹ̀yẹ́ ó ti wà lẹ́nu ìbọ́kùn náà lọ́rùn rẹ̀ ọ̀la ti kò sùpẹ̀lẹ̀ kó sì tó àrẹ ìwà bákan náà ọ̀rọ̀ lọ́yìn oṣù usa usa ni gbogbo tí a sọ fi sún èmi àtẹ̀yẹ́ mọ́rùn ní oṣù mọ́sá àṣírí ọ̀rọ̀ fẹ́mi àtẹ̀yẹ́ ọ̀la ti kò sùpẹ̀lẹ̀ lùwà fún ìyọ̀nù rẹ̀ jálẹ̀ mọ́lúwà fún ìbínú rẹ̀ sígbà rẹ̀ wà ìlú ìmọ̀jẹ̀ ọ̀daràn tí dáhùn lẹ́nu kọ̀ọ̀kan wa náà mọ̀jẹ̀ ọ̀daràn lẹ́nu láhàwọ̀ làwọn àwọn àkóbọ̀tà ìlà rẹ̀ náà. الحمد لله الحمد لله الذي جعلنا الإسلام شهر رمضان وجعل صيامه كفارة من ذنوبنا أحمده وأجلله وأثني عليه وأعانه ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى على نفسي وأصلي واصلي على المبعوث رب العالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى الله سبحانه وتعالى الأول والآخرين ولكن هذا فرض علينا ربنا سبحانه وتعالى صيام الشهر رمضان وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عباد الله واعلموا أن نبينا محمدا قد بين وبين لنا أحكام هذا الصيام بيانا وافيا حتى نقله إلينا الطراز الأول من صحابة رسول الله صلى الله عليه وسلم رضي الله عنه أجمعين ورحمة الله خلق هذه الأمة عباد الله ومن ذلك الأحكام أن هذا الصوم يلزم لكل مسلم مكلف عاقل مكلف قاعد قادر وكذلك قال من من الموالد عباد الله فمن ذلك قد بينا لنا ما تعلق بالاسلام وما تعلق بالتكليف وما تعلق بالقدره حول هذا مدلل ان شاء الله تعالى في هذه الخطبه عباد الله واعلموا ان المسافر والمريض قد رفع الله سبحانه وتعالى عما الحرج بصيامه ايام رمضان ثم رخص لهم أن يقضوا ما الطعوم من أيام رمضان من أيام القرى فقال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى لذلك أجمع العلم على أن المسافر والمريض إذا صام فإنه إذا أفطر فإنه يجوز لهما أن ولكنه اختلف في لو صام أحدهما هل صومه صحيح أم الفطر أجمع عليه ولقد ذهب الظالمية إلى أنه لا يصح منهما الصوم سواء كان كان يضرهما أو لا يضرهما ولكنهم التجوا بكل سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وجعلوا عدة مبتدأ خبر محمول بمعنى وجوب هذه وجوب هذه الأيام إنما في عدة من أيام أخرى أي بعد رمضان لا بد لهم أن يبدأ لا بد لهم أن يبدأ ويقضي بعد رمضان ولكن هذا هذا التعليم عليم كما أخبره كثير من أهل العلم على أنه جاز لهما وإن صام صح عنهما ولكن الأفضل في الحقيمة الأيسر لهما فإن كان الصوم والفطر في حقيمة سواء فالصوم أفضل للذي ذهب إليه أكثر أهل العلم بين أن الحنابلة ذهبوا إلى أن الصوم في حقيمة قالوا بالكراهة كانوا لهم أن يصوموا وكذلك عن كذا الامر او كان على نفسهم الشافعيه فذهبوا الى ان الاولى لهما ان يصوما ولكن العلم سلكوا مسلك التفصيل في هذه المساله فمتى ما كان الصوم سواء سواء حق المسافر او المريض فالصوم افضل بحقهما ولكن متى ما يلحق احدهما ضرر بالصوم فترك الصوم يفيده اولى لهما فان كان هذا الضرر شديدا فالصوم بحقهما حرام للذي قال الله سبحانه وتعالى في سورة النساء أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما بارك الله لكم في المن والسنة ونفعني وإياكم في الذكر الحكيم لكم ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه غفور الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله رضي بما تعملون عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى نهانا أن ربنا أنفسنا وقال سبحانه وتعالى لأنه كان بنا رحما ولا تقتلوا أنفسكم إنه كان بكم رحما ومن هنا قال بعض أهل قال بعض أهل العلم لو قال قائل فإن هذا الضرر إنما الذي يفضي إلى القتل هذا الذي دلت عليه الآية ولكن هل هذه الآية تدل على حكمة الضرر؟ قال بعضهم لا ولكن العلم فافهموه وقالوا لأن هذه الآية كذلك تتحمل ما تعلق بمطلق الضرر ثم قدروا هذا وعينوه بما جاء من قصة عمرو بن العاص رضي الله عنه أنه بعد والحديث مفرد في الصحيح عند الإمام البخاري معلقا عندما عمرو صلى مع فريقه وكان يقوم في الصلاة ثم أجنب فتيمم ولم يستطع فجاء رسول الله صلى الله عليه وسلم خبره بعد حولته جاء رسول الله صلى الله عليه وسلم فقال أصليت بأصحابك وأنت جنب فقال يا رسول الله نعم ولكنني تذكرت قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وكانت الليلة باردة فتيممت ولم أتسم فضحك رسول الله صلى الله عليه وسلم تثريرا لهذا الصريح وكذلك عباد الله واعلموا محمد صلى الله عليه وسلم قد عاتب عن المتعمقين والمشددين على انفسهم للذين يلحقهم الضرر بالصوت لكنهم يتحملون هذا ويؤدي هذا الى المزيد من الضرر جعل في قصه فتره اهل مكه وفتره رمضان فلما ضرب صلى الله عليه وسلم خرج صائما وخرج معه أصحابه صائمين حتى إذا بلغ قراء القميل أخبر صلى الله عليه وسلم بأن الناس قد شق عليهم الصوم ولكنهم ينتظرون ما تفعل ومن هنا نهر صلى الله عليه وسلم بقدح من ماء بعد أن صلى له العصر وجعله على قبيله ثم تناول صلى الله عليه وسلم هذا الماء فشربه أمام أصحابه فرح كثير منهم وأفطروا ولكن ما هذا من كان يتحمل هذا الأضرار وهو يعلم أنه لا يزداد بذلك مرضا ولا ضررا ولا مشقة فإن الصوم في حقه ليس ليس بمكروه لذلك جاء في الحديث الذي أخرجه البخاري في صحيح الحديث عن الدرداء رضي الله عنه وأرضاه في قصة صلى الله عليه وسلم في سبع في رمضان وكانوا في يوم شديد الحر حتى أبدا لا يضع يده على رأسه من شدة الحر وما فينا صاحب إلا رسول الله صلى الله عليه وسلم وعبد الله ابن رواحة عباد الله واعلموا أن أهل العلم بينوا لنا على وفق ما جاء رسول الله صلى الله عليه وسلم فيما تعلق بحكم التعود فإنه يحقق حسنة اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين